الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن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 حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ojúṣe orin Islam náà ni ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n máa ń ṣe èyí gan ló mú mi gbé wọn wá sórí ètò lónìí torí àwọn àwọn ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ nígboro tí ń affect àwọn olórin Islam ìyẹn ni mo ní kí n wá pe àwọn tí wọ́n mọ̀ ń pa ọ̀rọ̀ wọn torí gbogbo onítẹ̀ǹgbọ́ yẹn náà ló ní producer tiẹ̀ àwọn hip hop àwọn kan ń produce ẹ̀ fuji àwọn kan ń produce ẹ̀ ẹ̀ eh, juju àwọn kan ń produce ẹ̀ islamic music àwọn kan ń produce ẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi àkọ́kọ́ fún àwọn méjèèjì ni wípé ṣé islamic islamic music ni lẹ́ ń produce ni abẹ́ẹ̀ tó ń produce àwọn orin míì yàtọ̀ sí islamic music. ẹ ṣe àtọkùn nǹkan tá a bá ti pè ní orin general tí àwọn olóyìnbó tó ń pè ní music kò gbọ́dọ̀ jẹ́ side kan a máa ń produce olórin fújì dáadáa ṣùgbọ́n nítorí pé gbogbo àwọn èèyàn mọ̀ wá sí ẹ àfà àfà àfà àfà àtàdẹ̀ tó ń gbé nílùú agége ẹ̀dẹ̀ mọ̀ pé agége ìlú mímọ́ ni gẹ́gẹ́ bíi pé àwọn òbí tó bí wa wọ́n nífẹ̀ẹ́ sẹ́sìn àwọn akúkú fi tẹ̀mítẹ̀mí bí pé ọ̀nà ọ̀la káwọn náà ẹ̀bùn tọ́lọ́run fún wa ká fi gbé ẹ̀sìn Islam ga. Allahu Akbar ló jẹ́ kí ẹ bèsè ọ̀pọ̀lọpọ̀ production yìí lórí mm-hmm. Islamic music tó alhamdulillah adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ajiwa Kazeem lágbà tí a bẹ̀rẹ̀ sí produce Islamic music yìí ó ti tó bí orin mélòó tẹ́ ti produce lápapọ̀ báyìí. ẹ ṣe atọ́kùn láfikún ọ̀rọ̀ tí broda cousin eh, Adéọlá sọ kì í ṣe kúrin Islam nìkan la máa ń ṣe wàhálà ilẹ̀ síláwà à ń ṣe fújì à ń ṣe gospel music nǹkan tó bá ti jẹ́ orin generally a máa ń ṣe but orin Islam bá ṣe pé ọmọ pé ẹlẹ́sìn Islam ni wá a dẹ̀ wà entitled a dẹ̀ mọ nǹkan tá à ń ṣe àìmọ̀ orin láti ṣe gbogbo lọmọ wà ń bẹ́ẹ̀ ìbáwí ọjọ́ kan ó eh, ṣàpọ̀ṣà wọ́n ní ọ̀pọ̀rọ̀ wọ́n ní eh, ọ̀pọ̀rọ̀ eh, but nǹkan tẹ bá ti gbọ́ tẹ bá gbọ́ tẹ bá gbọ́ tẹ bá ní kasim kasim kasim tó bá ta bá ti ṣe ẹ̀dúrọ̀ kasim kasim kasim kasim kasim kasim but kò sí nǹkan tó inú orin hmm. salam. alhamdulilayi adúpẹ́ adúpẹ́ adúpẹ́ béèrè nínú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè kó tó ní kó máa lọ síbi ìbéèrè gẹ́gẹ́ ni mo fẹ́ béèrè mo fẹ́ béèrè ìrìn àjò yín díẹ̀ ìrìn àjò ẹ̀yin méjèèjì mo fẹ́ béèrè ẹ̀ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ṣé producer náà ní láti bẹ̀rẹ̀ ni sẹ́yìn gan ti kọrin rí ni ṣé ẹ ti lùlù rí ni ṣé ẹ ti gbègbè rí ni báwo ló ṣe jẹ́ gan mo fẹ́ béèrè ìrìn àjò ẹ̀yin méjèèjì báwo ló ṣe wá di pé tẹ́wàá pàdé tẹ́wàá yẹ pé àjọ múra yín lẹ́yọ̀ kan tó yẹ wá di kàzím kàzím kọ́dà ẹlòmíì wọ́n rò kọ́ àbí tẹ̀gbọ́ntàbúrò ní ẹlòmíì rò pé àbí táyé káyìn ní ẹlòmíì rò pé kọ́ àfikẹ́ ẹ má jọ máa fẹ́yàwó ẹyọ kan oṣù torí gbogbo nǹkan yín pátápátá ọ̀kan náà ni tòun wá fẹ́ béèrè báwo ni ìrìnàjò yín ṣe bẹ̀rẹ̀ gan. ẹ ṣe àtọkùn ṣe rí ìbéèrè tẹ béèrè yìí ayé ò lè gbà wá ṣùgbọ́n màá mẹ́nu bà díẹ̀ ńbẹ̀ hmm. nítorí pé ìgbésí ayé ẹ̀dá kò yá ní bí ẹsẹ̀ rírìn àbùjá kankan kò sí lọ́rùn ọ̀pẹ ṣe rí gbogbo ìgbésẹ̀ tẹ́dà bá máa gbé ọlọ́run ti mọ̀ èmi àti ẹ̀yìn à ń ṣe bàbá kan náà à ń ṣe ìyá kan náà orúkọ ló papọ̀ àjọ lọ primary school kan náà ṣùgbọ́n àjọ pàdé secondary school kan náà a tún jọ gbé nítòsí ara wa òun gbé ní area mọ́ṣáláṣí alájà èmi ń gbé ní ìjàyè street ní ìtòsí mọ́ṣáláṣí alájà ẹ̀ríkí méjèèjì wọnú ara wọn nílùú agége hmm. ìrìn àjò wa bá a ṣe di pé àwa méjèèjì àwa dúró papọ̀ a ní ẹ̀mọ̀ ìdíṣẹ́ tí èèyàn bá ń ṣe èèyàn máa ń láwọn aṣíwájú kan tí èèyàn máa ń wà àwòkọ́ṣe wọn wọ́n pè nìkan ní Isiaka Sanni àwọn ọjà àwọn tó tún jẹ́ ká tún ní mọ̀ nípa báwo bí a ṣe ń gbé ẹ̀sìn orin Islam ga látara wípé ibi tá a ti bẹ̀rẹ̀ gangan ibi ìlú lílù láti bẹ̀rẹ̀ a máa wá lùlù fáwọn ilé kéwú káàkiri látara bẹ̀ àwa ti ń dá lùlù wa kò ṣe pé gangan náà kọ́ wa ṣùgbọ́n professional làwọn àwọn àwájọ àwọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí wa àwọn akó wa papọ̀ àwa jọ máa ń káàkiri kálù fáwọn àfáà èmi là ń gba kán zikiri ṣe ẹṣẹ àwọn ṣéwù làbíbù ní ọ̀tà àwọn káàkiri káàkiri bẹ́ẹ̀ láti kékeré láti ń gba àlùbáríkà àwọn bàbá títí títí ìgbà tó wá dé àárín kan ẹ̀yìn alájì kọmọdé náà yìí lóyún torí kéèkó sí bá ṣe máa péré ajá tá ní péré kòkó tá fi ṣe hmm. àwa àjọ àjọ gbé níbi kọ̀ọ̀kan náà náà ni hmm. látara bẹ́ẹ̀ onífújì là ní fújì ló gbajúgbajà ń gbà yẹn là ń tẹ̀lé ṣùgbọ́n àwọn òbí tó bí wa wọn ò fara mọ́ ká máa tẹ̀lé onífújì kódà à ń yọ ṣe ni tá a bá máa jáde ńgbà míì a máa to aṣọ sórí bẹ́ẹ̀dì ni àwa tó bí a lè lọ ọ̀nà jíjìn lọ́rin Ìbàdàn ǹgbọ́n gbà tá a bá rí i pé àwa náà ti ń dàgbà. ẹ máa to aṣọ sórí bẹ́ẹ̀dì mo fẹ́ kí ẹ̀nà náà kó yí kó yá àwọn ará ilé ẹ fẹ́ jáde ńlé ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ ti jáde ńlé ẹ wàá faṣọ sí èèyàn tí láti bá ti wá wò ká wọn sì wá lé wọn rẹ pé ẹrú ọmọ ọlọ́mọ. ohun gangan nìyẹn látara bẹ́ẹ̀ àwa rí i pé àwọn òbí wa àwọn òbí wa wọ́n jẹ́ gbajúgbajà àtọ́ àwọn náà àwọn kan agége kan ni àwọn òde tá a bá ń lọ níbi tá a bá ti sẹ́ẹ̀tì lù tá à ń lùlù lọ́wọ́ àwọn bàbá wa gan náà máa fi jẹ chairman lágbo tá a bá ti rí wọn báyìí a máa sá lọ ni àwọn ìgbà kan láìkí ká máa lùlù fún ní fújì àwa náà wá ronú wa papọ̀ kò pẹ́ ni Alhaji Kamorudeen Ayeloyun àbájọ dá iṣẹ́ orin yìí lẹ̀ abájọ ń ṣe wẹrẹ wẹrẹ wẹrẹ wẹrẹ wẹrẹ látara bẹ́ẹ̀ àkókò àpapọ̀ sórí orin ẹ̀ pẹ̀lú aláàjì ayélóyún nígbà tó wá dá àárín kan tá a jọ ṣiṣẹ́ sáà àwọn pé ah iṣẹ́ tá à ń ṣe yìí à ní lè máa lùlù torí pé gbogbo ẹ̀bùn lọ́lọ́run fún wa bá a ṣe ń lùlù là ń kọrin là ń ṣe gbogbo nǹkan àbá òkú dà àfẹ́fẹ́ entertainment yìí lẹ̀ kí nìkan tá a lè ṣe àkókò tí ń fọ̀ mọ́rin láti lẹ̀ tẹ́lẹ̀ kákó máa produce hmm. látara bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní produce àwọn olórin àwọn olórin bá ṣe ń produce music uh, eh, fuji là ń produce gospel là ń produce islam títí tó fi di àsìkò yìí. tọ ẹ de ẹ ṣeun ájọ kasim hmm. mo ti gbọ́ ogun tán tán sọ yẹn ṣé àfikún wà lórí ìtàn yẹn. Ah, àfikún pọ̀ nbẹ <laughs> a nílé sọ́tọ̀ náà ni <laughs> torí pé ṣe rí ìrìn àjò tá a fi jọ pàdé ra ìrìn àjò ọlọ́run wàláì because olú máa wọ pé tọ́mọ ní kasim kasim ẹlòmíràn rẹ pé àbẹ́ ẹnìkan ló jẹ́ kasim kasim ọlọ́run ló dẹ̀ tó wá papọ̀ àìmọye àwọn tajọ́ rìn tó ṣe pọ́n ti sọnù wàláì fújì la fi bẹ̀rẹ̀ tó tọ́ mi ò lórí fújì táwọn ò lè fọ́ọ̀mù àgbà tó yá ọlọ́run tì wá sọ́nà Islam kò ṣe pé fújì ò dáa o wàláì àdẹ against ẹ̀ because àwọn náà orin tó ń kọ orin ọgbọ́n wà tó dúró dáadáa àbálá ìta gbọ́ ni àfikún tó wá fẹ́ kọrin tí ò wúlò náà ní gbọ́ ẹ adẹ̀padà bọ̀ sí Islam ni. pẹ̀lú aláàjì Dr. Komolayin even àfọ̀ ọ̀bà tó jókòó yìí àìmọye ìrìnàjò báyìí àjọ rìn pẹ̀lú yìí ṣàṣẹ olórin tó bá jẹ́ olórin mùsùlùmí táàjọ gbagbọ́n ni kọjá because bá ṣe wà yìí kò ṣe pé gbéraga à ń ṣe pòròsà tó gbé àmàjókòó sálábà àbáyé pé ẹkẹ́nìkan gbéṣẹ́ wa àwa ti máa ń pa iṣẹ́ wa fún ara wa ẹ gẹ́tì but adúpẹ́ fọlọ́run the journey so far tabana fẹ́ ṣe eh, ta something years on stage àbùkún wàláì because àwọn tábàjọ ọ̀rìn àjọ náà máa mọ̀ adúpẹ́ fún gbogbo ẹ̀yìn onísábàbí kọ́lọ́n lọ́ra ẹ̀mí gbogbo wa. àmín àmín àmín ah ah ọlọ́run kó gbàdúrà wa lọ́njà àrítàn àrísọ kọ́lọ́n kó gbé wa débi tá à ń lọ àti ìdébì kankan a ṣe ń gbìyànjú ni kọ́lọ́n kó kó bá dé gbìyànjú wa kó bá dé ládé. Hmm. ṣé wàá rí ọ̀rọ̀ kan tí mo wá torí ẹ̀ gan pè é wá lásìkò yìí òun náà ni ọ̀rọ̀ nípa duet ṣíṣe àwọn olórin Islam. orin àsopọ̀. orin àsopọ̀ káforin á ti rí káforin kájọ ṣe kòlábò papọ̀ kájọ ṣe papọ̀ ìgbà kan wà tẹ́kọ̀ orin yẹn bú mu tó ẹgbẹ́ gbogbo kálukú kálukú gbogbo àwọn èèyàn wọ́n fẹ́ bá kòlábò wọ́n fẹ́ ṣe kòlábò kálukú ṣe kòlábò gbogbo àwọn tó jẹ́ stangba náà ẹlòmíì ṣe kòlábò kòlábò gan fẹ́ yí lórí pé áá ah, ah! kò fẹ́ sí iṣẹ́ tí ó jáde tí ò ní sí àwòrán rẹ̀ bẹ́ẹ̀ so yín sìn ìgbà tó yá arímọ̀ àwọn olórin tó ń sá sẹ́yìn pé wọ́n lọ bá wọn pé ẹ fẹ́ ṣe kòlábò wọn náà wò sí kíní kan kan àwọn ṣe ìgbà tó yá nísìn wọ́n dà pé kálukú tó padà sí di single ẹ̀ láti ṣe single padà wọ́n fẹ́ béèrè gẹ́gẹ́ bí producer tẹ́yìn dẹ̀ ẹ wà ẹ ti produce yìí ní collabo ẹ producer ẹlẹ́yọ̀ kan gẹ́gẹ́ bi producer kí ni àwọn advantages collabo yìí kí sì ni disadvantages yẹ kí láǹfààní tó mú wá kí ni àwọn ìnira tó mú wá bá music industry lápapọ̀. ẹ ṣeun atọ́kùn ṣe rí ẹ̀yin bíi bàbá wa barista nígbà kan àwọn tó bá jẹ́ ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ ká jọ máa kọ́ hmm. bàbá kan sọ bẹ́ẹ̀ ni. Mm láyé ìgbà tí wọ́n fi ọgbọ́n orí kọ ṣajẹ yẹn ṣe rí aṣọ ọgbà là ń dá fúngbà ẹnìkan kì í bú kinní kan nínú ẹ̀rọ ṣe rí advantage tó wà ń bẹ ìyẹn ẹ̀yìn nínú orin àsopọ̀ tá à ń sọ yìí ó jẹ́ nǹkan tó pọ̀ disadvantage tó wà ń bẹ kò fi bẹ́ẹ̀ pọ̀ látara pé kí ni mo fẹ́ yànnàná ẹ̀ fáwọn èèyàn tó wà ń lélẹ̀ nìí lóòótọ́ a mọ̀ pé tá a bá ń jẹ ṣúgà lájẹjù ó máa padà fún wa níjẹ̀dí a kọ́sàn tá bá máa wá ṣe nǹkan torí ẹ̀ mo ti mọ̀rọ̀ barista wa ká jẹ́ kó jẹ́ nǹkan tó ní làákàyè nínú kòlábò tá à ń ṣe yìí ẹ jẹ́ ká wò ó lè ní ìgbà àwẹ̀ nìkan la máa ń gbọ́ orin Islam àwọn èèyàn kì í dábà gbórin Islam láàrin ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá dẹ̀ wo Nàìjíríà lénìí olórin Fuji ìdá mẹ́ta ló kó nígbà kan olórin àwọn gospel ìdá méjì náà kó nígbà yẹn olórin tó jẹ́ olórin mùsùlùmí ìdá kan ṣo péré náà kó torí pé tolórin christian bá kọrin a máa rí lára àwọn mùsùlùmí tó ń ra orin yẹn tolórin fújì bá kọrin àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n ń gba orin wọn ló ń kọ ṣùgbọ́n olórin islam ẹlòmíì gan tó jẹ́ kìrìsìtẹ́nì wọn ní fẹ́ pilẹ̀ nínú kí wọ́n torí tán bá ti fa àyà ń bẹ̀ ṣùgbọ́n lásìkò ìgbà tí wọ́n papọ̀ pé ká máa fi kọ́gbọ́n ká máa fi ṣe lérè yorùbá ká máa fi ṣe ní ọgbọ́n ká máa fi ṣe kí àwọn oníkálukú tí wọ́n ń gbọ́ nínú ilé wọn ṣùgbọ́n àṣejù ẹ̀ ni ò dáa. ẹ wá wo kòlábò tá à ń sọ yìí ẹ rí i pé láwọn bíi ọdún mélòó kan sẹ́yìn ààrí olórin tó dágájá pé àrẹ́kọ̀dù báyìí ló gbẹ́ni jáde látòrí àwọn ẹnìkan ẹ wo ní Nigeria Today kò tí ì sí olórin náà lẹ́yìn òbí rere lolórin tí mo mọ̀ pé ó jáde pẹ̀lú rẹ́kọ́ọ̀dù gbẹ̀yìn àwọn olórin tó wà ní ìsinyìí àwọn olórin duet ni àwọn olórin collabo ni. Ah, Alhaji Kazeem ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn ṣùgbọ́n àmọ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn náà àwọn ará ilé wọn gbádùn wa láàárọ̀ ìtorí pé ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ pé olórin kan ló kọ́kọ́ jáde pẹ̀lú orin aládàáṣe ni ọ̀rọ̀ wà lórí ẹ̀ tí mo fẹ́ kí Alhaji Kazeem náà kọ́ sọ sí ṣùgbọ́n ẹ ká dókè lọ́hùn náà ẹ̀sìn rẹ̀ káàbọ̀ ẹ kalẹ̀.